irú ẹ̀ṣẹ̀ wo gan-an ló ṣẹ̀ tó gbé ẹ dénú ọgbà yìí. àwọn tó ń mugbó tó ń mu ọtí wọn tún lè rọrùn bí wọn ṣe máa ń lo ìyàwó ẹ kí ló ṣe. ẹni tí ń lu ayé aláyé bàjẹ́. I had a terrible past so terrible that I never believed ni pé adániwáyélé jogún obìnrin irú tiẹ̀ fún mi. ọ̀gá rẹ̀ ṣèyí sátani wọn ló lágbára gan. èmi gan tí mo dàbí bàbá ọkọ bàbá àyàwó alábàṣẹ nìkan o rí i pé mo ti rí mùgbẹ̀mùgbẹ̀. mi ni mo ṣe yí. ó dàbí ẹni pé ti ya wèrè pẹ̀lú gbogbo ìṣekúṣe tẹ̀ ń ṣe kiri. kí kí ló wúnú kù ẹ báyìí. mo gbé ṣùn. tábà ní ṣèyí tó ṣòro bí agbọ́n yìí. sílẹ̀. ikú ìṣẹ́gbẹ́ àrùn. èmi ṣèyí sàtáàni èmi ti pé kú tíyetíye. We just lost somebody. Sùúrù lẹ̀ kọ́ fún. Tí ọwọ́ mi bá fi lè tẹ̀kú dáa, màá gbẹ̀sán ẹ bá ní ẹ̀ ní gbọ́ èmi náà ní kò sí lẹ́mẹ̀dì ìdàkúrẹ̀ kù lọ́wọ́. mẹ́gun bá tẹ́ nígbà tá a pàǹdà. agbóyún èṣù sínú ẹni tó yẹ kó ti gbé ṣù mí. ẹ sọ̀rọ̀ kú àbí. ṣèyí sàtọ́rì. ọkọ ọba àdó ọba ti sá ọ lẹ́sẹ̀. Stop testing my patience. Ikú tó ń pààyàn gbọ̀ngàn ní káwọn wà lọ pa. Àkúwì ìṣèyí sàtọ́rì. Ìṣèyí sàtọ́rì. Wọ́n jọ ká. Igbó igbó igbó igbó igbó igbó. Ìṣèyí sàtọ́rì. Ó Dodé. Ṣèyí Sàkáni. Máa ṣàyàdà. Ṣèyí Sàkáni. Ṣèyí Sàkáni. Ṣèyí Sàkáni.